نحمده ونستعينه ونستشكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك فون ولو الله أنظر الصلاة فون محمد صلى الله عليه وسلم أبلا الله سبحانه وتعالى أول شيء جسم و وذكر كيوبا فواني عبادة أعطما تسواجه لوري تفسير القرآن الكريم لكن سورة مريم àwọn àyà tí a fẹ́ gbé yẹ̀wò ní àárọ̀ yìí àwọn náà ni àwọn àyà tí wọ́n parí súra yìí abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó jẹ́ kí àwọn ẹ̀kọ́ tó ń bẹ́nu rẹ̀ kò ṣe wá إن الذين آمنوا وعملوا الصالحات فيجعل لهم الرحمن وداء فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين وتنذر به كوما لدا وكم أهلكنا قبلهم من قرن أن تحس منهم من أحد أو تسمع لهم رئذا ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní innal ladhina amanu dájúdájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ wa amilu salihat tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa fayaj'alu lahum rahman wudda òun ó dẹ̀ ní kí àwọn tí wọ́n máa nífẹ̀ẹ́ yẹn kí wọ́n máa nífẹ̀ẹ́ wọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ ní ipasẹ̀ wípé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n dẹ̀ dúró ṣinṣin lórí rẹ̀ sóra tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a mọ̀ tí ọlọ́wọ́ ọba ọba àríkí ọlá tó sọ ó ní wàlà ásírí innal insana lafi khusr ọlọ́wọ́ ọba ní dájúdájú ọmọ ènìyàn lafi khusr ó ń bẹ nú òfò illa alladhina amanu àfàwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa amilu salihat tí wọ́n lè ṣiṣẹ́ dáadáa wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr wọ́n máa ń bára wọn sọ tó jẹ́ òdodo ọ̀rọ̀ wọ́n lè tún máa gbára níyànjú láti ṣe sùúrù lórí ìmú àṣẹ ọlọ́wọ́ bá ṣẹ́ àti ìjìnà tí ń tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe léwọ̀ bákan náà lórí àwọn nǹkan tí wọ́n jẹ́ àjálù àbí àdánwò ayé eléyìí ni kúọ́lìtì ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí ni kúọ́lìtì àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ọlọ́run tó dá kágbà pé kò sí nǹkan tó dá wa àyàfi ọlọ́run ọba subhanahu wa allah òun ló dá wa òun ló ń ṣe ìjẹ mu fún wa òun ló ní kápá lórí gbogbo nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí a ti ṣàlàyé fúnra wa ní àmọye ìgbà àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mákà tí ọlọ́run bá gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde láàrin wọn wọ́n nígbàgbọ́ nínú agbègbè yìí òun náà ní kíkà gbà pé ọlọ́run ọba wa ló ń ṣe jẹ̀mú fún wa àwọn àyà tó problem wọn kọ́ ni pé sọ́lọ́ ọba ló dá wọn àbó nǹkan ló dá wọn ṣóun ló ń ṣe dẹ̀ẹ̀mú fáwọn àbó nǹkan ló ń ṣe dẹ̀ẹ̀mú fáwọn yìí ń gẹ́gẹ́ kọ́ ni problem wọn wọ́n gbàgbọ́ nínú yẹn ṣùgbọ́n ìyẹn ò tó ní gbàgbọ́ téèyàn fi jẹ́ olùgbàgbọ́ òdodo àti téèyàn gbà ibi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan náà ló lẹ́tọ̀ọ́ láti ṣe ìjọsìn fún un gbogbo àwọn iṣẹ́ wa tó jọmọ́ iṣẹ́ ìjọsìn àgbọ̀dọ̀ fi fún ẹ̀dọ̀ ọlọ́mọ ọba kan bó tilẹ̀ wù kí ẹnìyẹn kàǹkà tó bó tilẹ̀ wù kí ẹnìyẹn kó pàtàkì tó ọlọ́mọ ọba subhanahu wa ta'ala nìkan ló lẹ́tọ̀ọ́ sí eléyìí ní táǹpẹ̀ ní ìgbàgbọ́ àgbọ̀dọ̀ gúnran fún kan ní àgbọ̀dọ̀ jẹ́jẹ́ fún kan ní àgbọ̀dọ̀ gbáralé kan ní àgbọ̀dọ̀ kírun fún kan ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn iṣẹ́ ìjọsìn tó ṣe pé ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí ẹni tó bá fi lè fún ẹ̀dọ̀ ọlọ́run ọba kan èèyàn ni àlùjẹ̀nú ni omi ni igi ni ìwé èèyàn bẹ́ẹ̀ ó ti ṣe tí a pè ní ṣírk òun náà ni ìwó orogún fún ọlọ́run ọba ọba àlekíọlá ọlọ́run ọba ní lẹ́lẹ́dínà amẹ́nu àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wàhámìlú sọ̀rí hàt tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa ẹlòmí alọ́kàn ó mọ́ ju ọkàn ẹni tó ń kírun mi lọ àmọ́ ẹlòmí tó ṣe kó ń kírun sí ọkàn rẹ̀ ò mọ́ àmọ́ ẹlòmí tó ṣe pé ó ń gbàwẹ̀ tí ọkàn rẹ̀ ò mọ́ bóò ni wọ́n ṣe mọ̀ tí ọkàn rẹ̀ ò mọ́ bóò ni wọ́n ṣe mọ̀ wípé ìgbàgbọ́ tiẹ̀ ju tiẹ̀ lọ òun náà ni tó ní àwọn èso tó bá ló nígbàgbọ́ nú ọlọ́wọ́ bá ọkàn ẹ oríkèríkè ara rẹ ó gbọ́dọ̀ máa jẹ́rìí sí tí conflict bá ti ń bẹ láàrin táàrin lára èèyàn àti tó pè mara nínú ọkàn ara rẹ̀ ó máa eléyìí tí àwọn afẹ́sìn a máa pè bẹ́yìn lọ́dọ́ ìwọ̀n báàbì ìta àti inú gbọ́dọ̀ bára wọn mú ni tá a bá ti rí ìta tó ṣe wípé kò bá inú mu ẹni tó pe ìpè wípé òun nígbàgbọ́ nú ọlọ́wọ́n ọba irọ́ ló ń pa àti tó bá ń bẹ ní under duress ló bóyá ìjẹ nípa ń bẹ fún látọ̀dọ̀ alágbára kan tó ń tírẹ́tì rẹ̀ fún wọn apá àbúwọn àṣìbáyé fún irú àgbègbè yẹn nìkan náà ni ọlọ́mọba subhanahu wa ta'ala ti máa ń ṣàbòdì kúrò fún yẹn ṣùgbọ́n kí yẹn máa sọ ọ̀rọ̀ ìmánì jáde lẹ́nu kò ṣe pé ọ̀tọ̀ ni tó ń bẹ́nu rẹ̀ eléyìí ló ìsìláàmù mu ni wọ́n pè ní ìsìláàmù àwọn ròyìn wọn ó ní ọkùnrin náà alfinatihim máa lè sàfi ọlọ́run ẹni tí wọ́n máa sọ jáde gbogbo ń tán sọ jáde yẹn ni ni kò so kò sí tàlázùn bẹ́yìn ẹ̀gọ́ ìwọ̀ ìbáfẹ́ inú wọn ó ń pè nírọ́ ìtàn ń pè níta bẹ́ẹ̀ náà ni ẹlòmí yóò ní inú ìmá ìkúnnú ẹ ṣùgbọ́n ta báwò ṣe sí rẹ̀ níta ìṣe tí ọ̀pọ̀ ọlọ́wọ́ ọba ni ìrọ̀ ilé iná ń pa lóbi iṣẹ́ dáadáa ara imani lòun náà ṣùgbọ́n ọlọ́wọ́ bá ó tún mú ní nǹkan tó dápè lọ́tọ̀ nítorí kó lè bá sọ pàtàkì iṣẹ́ dáadáa fún wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fẹ́lẹ̀ rẹ̀ nínú àmàyí ayà ló jẹ́ pé àbí kí ẹni yẹn jẹ́ obìnrin jẹ́ èèyàn tó ṣe wípé yóò máa ṣe tí ò dá yóò lè máa pèpè ìmánì máa ara rẹ̀ nípa ó lè rí lẹ́ pé òun ló ń dájú pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe tó tako tẹ̀sí ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n kọ́ bá gbọ́ ó ní tí ọlọ́wọ́ fi lè nífẹ̀ẹ́ ìyẹn kan ní rẹ̀ Jibril mo nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá fàáhìbà ìwọ náà nífẹ̀ẹ́ rẹ̀ Jibril alayhisalatu àwọn tí wọ́n ń bẹ sánmà ìgbé ẹ̀yìn ni ìyẹn eléyìí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ń sọ wípé fàyẹ́jà alúláwọ̀ rahman wùdá ọlọ́mọ ọba ó ṣe ìfẹ́ fún wéèyàn bẹ́ẹ̀ kò wá ń ṣìyẹn nìkan gbogbo àwọn tí wọ́n jẹ́ ní eré lórí ilẹ̀ tán jẹ́ èèyàn jíjí wọn ò máa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ tẹ dórí àwọn tó jẹ́ dábà wọn ò máa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ fi bóò láti máa ní ìfẹ́ ọlọ́wọ́ ọba òun náà ní ká máa ṣe tí ọlọ́wọ́ afẹ́ ká ṣe kódà kí gbogbo àwọn èèyàn fún wọn kọrí síbí nígbà tó bá ti dá wa lójú pé nǹkan ń ṣe yìí ètí ọlọ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ ni sunna rẹ̀ ni àwọn èèyàn bá lọ báyìí káwa ṣáà ti mẹ́mì máa lọ straight eléyìí ni tí ó mú wa rí ìfẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tọ́lọ̀ wọn bá lẹ̀ nífẹ̀ẹ́ yẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti jèrè làwọn afáà máa sọ wípé laysa ash-shan an tuhibba walakin ash-shan an tuhabba iṣu gangan kọ́ ni kí wọ́n ní o nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba ẹni gbọ́dọ̀ lè kílẹ̀ fún o nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba ṣùgbọ́n ṣọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ rẹ gangan eléyìí gangan ni tó jẹ́ iṣu ló fi jẹ́ pé ọlọ́wọ́ bàbá àlékí ọlá ó ń sọ fún wa nínú Al-Qur'an Karim ó ní kí àrẹ́bì máa sọ fún àwọn èèyàn ipe ìkúntùn tuhibbuna Allah tẹ́bálẹ̀ nífi ọlọ́wọ́ bàbá fẹ́rẹ̀rún ẹ̀tẹ̀lẹ́ bí mo ṣe ń sọ fún yín yuhibbukumullah ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ ń gbà wọn ṣùgbọ́n mo ń sọ fún yín pé nǹkan báyìí ni ẹ ẹ̀ ń gbà àdànù pẹ̀lú ń gbà tí àwọn aṣíwájú yín sọ ẹ̀ lè rí fi so ẹni tí ó ní fi ọlọ́run ọba òun lẹni tó ṣe kú tẹ̀lé àṣẹ ànábì muhammad sallallahu alayhi wa ẹni tí ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ lẹni tó ṣe kú tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó ń tẹ̀lé àṣẹ ànábì muhammad sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́run ọba ní la yuminu ẹnìkan yóò lè jẹ́ mùmínì gidi hatta akuna ahabba ilayhi mimma lihi wa waladihi wọ́n wà níbi ìwọ̀n náà sáájú máyì àti kó ṣe wípé ó nífẹ̀ẹ́ mi ju ẹni tó bí lọ́mọ lọ ó nífẹ̀ẹ́ mi ju ọmọ tó bí lọ ó nífẹ̀ẹ́ mi ju gbogbo èèyàn lọ ìgbà ẹlẹ́ tó lè jẹ́ olùgbàgbọ́ òdodo so olùgbàgbọ́ òdodo tọ́nà ọba ń sọ ń bíbà yìí fún wọn bó ṣe ìfẹ́ fún wọn lọ́wọ́ bó nífẹ̀ẹ́ tó ń wọ́n níkà mọ̀lẹ́ka rẹ̀ ó tó ṣe pé ó gbé ìfẹ́ ọlọ́wọ́ ọba ó gbé lórí gbogbo ìfẹ́ gbogbo tíyàn nífẹ̀ẹ́ láyé ìfẹ́ ọlọ́wọ́ bá ó gbé e lórí rẹ̀ ó gbé ìfẹ́ ọlọ́wọ́ bá lórí dúkìá rẹ̀ ó gbé ìfẹ́ ọlọ́wọ́ bá lórí òbí rẹ̀ ó gbé ìfẹ́ ọlọ́wọ́ bá lórí ọmọ rẹ̀ ó gbé ìfẹ́ ọlọ́wọ́ bá lórí gbogbo nǹkan torí pé àwọn èèyàn mi ń bẹ tó ṣe wípé wọ́n ń gbé ìfẹ́ àwọn nǹkan míì lórí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n sọ̀rọ̀ pa àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ni walladhina amanu ashaddu hubban lillah ọlọ́ni àwọn tánjú olùgbàgbọ́ òdodo ìfẹ́ táwọn ẹni sí ọlọ́wọ́n ọba ó ju bẹ́ẹ̀ lọ ó ju ìfẹ́ tí àwọn míì ní sí àwọn nǹkan mi wọn lọ ló jẹ́ pé ń tá a gbọ́dọ̀ mọ sọlá pàǹtẹ̀tẹ̀ fún oníbó lọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ nífẹ̀ẹ́ wa bóò ni wọ́n ní kàmáàlì hubbi máa kàmáàlì dòlù ìtàn pèlè yẹn ń ṣèjọ́ sí fọlọ́run òun ni pé kí èèyàn kó nífẹ̀ẹ́ ni ọba dópin à ń nífẹ̀ẹ́ ọmọ à ń nífẹ̀ẹ́ ìyàwó à ń nífẹ̀ẹ́ òbí à ń nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀sìn fẹ́ ká nífẹ̀ẹ́ gbogbo àwọn kan wọ̀nyí ṣùgbọ́n ìfẹ́ wọn kò gbọ́dọ̀ dé lẹ́bù ìfẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló jẹ́ pé àṣẹ tán bá pa wá àbí ń tán láwọn fẹ́ tó bá complete pọ̀mọ́tọ́ lọ́wọ́ wa subhanahu wa ta'ala a gbọ́dọ̀ tẹ̀lé ti wọn tá a bá tẹ̀lé ti ti wọn a ti nífẹ̀ẹ́ wọn ju ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala lọ nù. so ìjọsìn náà ni kamalu hubb ká nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba bí ògbóngbó kamalu dol bákan náà a yẹpẹ ara wa fún ọlọ́wọ́ ọba dópin ìyẹpẹ rẹ tẹ́yìn ò lè yẹpẹ rẹ wájú ẹnìkan yóò yẹ pẹ̀rẹ̀ ara ìwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ nítorí ní ìjọsìn ni ọmọdé ni yìí sin lọ́wọ́ ń sin lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ó ṣe tán àti yẹ pẹ̀rẹ̀ ara ìfún ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó bá ti dé irú séjì báyìí òun tó pé tí àwọn èèyàn bá sọ nǹkan tí àtọ̀ tọ́lọ́wọ́ ọba yóò dúró ti tọ́lọ́wọ́ ọba sọ ni regardless of ẹni tó ń pa aláṣẹ nǹkan yẹn regardless ẹni tó ń kìlọ̀ síbẹ̀ ẹlòmí ó máa ṣe ọlọ́run ọba nítorí ọmọ ẹlòmí o máa ṣe lọ́wọ́ bá nítorí aya ẹlòmí ó dẹ̀ máa ṣe lọ́wọ́ bá nítorí òbí rẹ̀ kò má yìí pé kò ń gbé ọ̀rọ̀ lọ́wọ́ bá kò ń sọ síbi kan kí ló dé torí pé ó fẹ́ tẹ ọmọ ẹ̀ lọ́rùn aya Al-Qur'an Karim ó pọ̀ jágẹrẹ tó ń fi eléyìí tó fi rìnlẹ̀ fún wa nípa wípé a gbé ìfẹ́ ọlọ́wọ́ bá lórí gbogbo nǹkan pátápátá agbọ̀rọ̀ gbé ìfẹ́ ọlọ́wọ́ ọba lórí ìfẹ́ta ní síyàwó wa agbọ̀rọ̀ gbé ìfẹ́ ọlọ́wọ́ ọba lórí ìfẹ́ta ní sí ọmọ wa agbọ̀rọ̀ gbé ìfẹ́ ọlọ́wọ́ ọba lórí ìfẹ́ta ní sí òbí wa agbọ̀rọ̀ gbé ìfẹ́ ọlọ́wọ́ ọba lórí nkẹta kójọ ní dúkìá ẹni tí ò bá gbélé yé òun ní àwọn òpètò orí kó fẹ́ dúkìá òun fẹ́ dúkìá òun ò pọ̀ láti máa ṣe nǹkan ọba ní kó máa ṣe torí pé tóun ò bá ṣe é bẹ́ẹ̀ òun ò lè rí nǹkan kójọ àìgbọ́ yé dáadáa náà tó bá gbọ́ yé yóò mọ̀ wípé kó ń fi ìtò ń fẹ́ kójọ kó ń kó jọ lọ́nà tí ọlọ́run bò yọnu sí ìyẹn ò ní kó ṣe pé ní kó ń borí bọ́ wájú ọlọ́run òun ò ní ò dẹ̀ ní kó ń rí nǹkan yẹn kójọ jìbìlù sọ fún mi ànàná sàlàǹtàmọ́ta igbe ẹ̀mí kan ò lè jáde láyé kápítà tẹ̀sẹ̀ kìnnìlá rí pàhà àwọn àjálà àti tó bá lo àsìkò tọ́lọ́wọ́ bá ní ó lò tó bá lò láyé àti tó bá ṣe wípé àríṣìkì tọ́lọ́wọ́ bá ti ní yóò jẹ́ ó bá jẹ́ pé anábọ́wà Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún àwọn sahaba rẹ̀ wà tẹ bá ń wáyé tẹ̀fẹ́ fòjò ẹ wá lọ́nà tó dá fàyínàlá láyúná ló máa ń dàgbò ilẹ̀ ìbọn àti nítọ́lọ́ ọba kọ fún wa ọ̀nà táàfi rí náà ní kátẹ̀lé ẹlòmí ó fi lo gbogbo ọ̀nà tí ó dá yóò lò náà yóò sì máa sọ wípé nǹkan ò wọn náà kò sí tí ó ti torí bọ́ nǹkan ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lè ọ̀rá ń lọ ìtọ́lọ́ fẹ́ lòun ṣe ìtọ́lọ́ gbogbo ń jìnà nǹkan lẹ̀ ń gúnrégé fún tó túnmọ̀ sí pé ìtọ́lọ̀ ọba ti kó ń kádàrá kalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa mo lọ torí bọ́ nǹkan ẹ̀ṣẹ̀ ìyẹn ò ní kí n rí nǹkan ẹ kó jọ eléyìí jẹ́ nǹkan tó pàtàkì tọ́lọ́ wa ti sọ fún wa pé nínú ẹ̀lẹ́bí náà àmàlù dáṣíwájú àwọn kan gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n á sọ̀rí á tí wọ́n ṣe dáadáa fàyẹ́jà àlùdáhùn rahmanu wùdà ọlọ́run ọba yóò ṣèfẹ́ fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá nípa innama yasfarnahu bilisanika litubashshira bil muttaqin ọlọ́ni alkùránì ìyàwó ọlọ́wọ́ bá ṣe rọrùn fún ẹ kó máa rí ká a ṣe rọrùn fún ẹ kó máa rí ti kọ́ àwọn èèyàn litubashshira bil muttaqin kó máa jẹ́ ìró dùnú fún àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn tó dúdú páyọ ọlọ́wọ́ wá tó ṣe pé ń táwọn ń retí òun ni pé kí ni òfin tuntun tó tún ṣẹlẹ̀ òfin tuntun orí ẹ̀ka tún ṣe kí ọlọ́wọ́ bá tún fẹ́ ká ṣe àwọn ń retí yẹn kan gbọ́ kálẹ̀ máa mú lò ní lọ́lọ́wọ́ bá tún sọ fún wa nípa àwọn èèyàn gidi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní àwọn tó jáwé èèyàn gidi ńgbà tí ọ áyà tuntun máa sọ̀kalẹ̀ àbí súrà tuntun máa sọ̀kalẹ̀ nínú ó mọ̀ dùn ní ṣùgbọ́n àwọn èèyàn tó ní ẹ̀jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ àwọn mùnáfìkì ọlọ́nípa ìdàmà òun sílẹ̀ sóòrọ́tún tó bá sọ súra tuntun kankalẹ̀ ọmọ ìmọ̀ ní ẹkùnra yóò kùn zàrẹ́ tún àbí ìmàna wọ́n máa bèèrè wípé ilé ìtọ́tún jọ àṣọ lé ìmọ̀nì sí ikú ni ọlọ́nípa àmàlẹ́rí náà ìró òdùnú ni súrà tuntun tó sọ kalẹ̀ torí pé nu súrà yìí ọlọ́run bó sọ tẹ ṣe báyìí báyìí ni màá fún yín tẹ bá ṣe báyìí báyìí màá fún yín ọ̀yọ́ pepsirone inú ó tún máa dùn ṣùgbọ́n wọn tó ṣe pé wọ́n ní àrùn mú ọkàn wọn tó máa ti gbọ́ súrà tuntun tó sọ bí ìkìlọ̀yà ló jẹ́ báwọn torí pé wọ́n ní gbọ́ wọ́n ní mú lò eléyìí ó máa jẹ́ nǹkan bí ìbànújẹ́ fún wọn ọlọ́dà kùránì yìí kò ń ṣe nǹkan ju pé kí ni tó bá ṣe ràbí mọ́tẹ́fì àwọn tẹ́jú olùpáyọ̀ ọlọ́wọ́ bá tán sá fún yọ ọlọ́wọ́ bá máa sọ fún wọn pé wọ́n bá ti ń ṣe nǹkan tó ní ká máa ṣe àwọn kẹta wọn ọlọ́wọ́ sọ kalẹ̀ fún ẹ tán ti ń ṣe ìrònú ni yóò máa jẹ́ títí wọn ọlọ́wọ́ ní iná adal kùrán yá àti délẹ̀ ti àkọwọ́n nínú súrà tàbí kàtẹ́yìn ọlọ́ni alkùrán yìí kò ṣe nǹkan kan bí tó ń fún yàn mọ̀nà lọ síbi tó fi tọ́jú lọ. wàyùbá ṣírù mu'minina alladhina ya'maluna salihat ó jẹ́ jẹ́ tó ń fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa ó ń fún wọn ní ròdùnú ó ń fún wọn ní ròdùnú ló ń jẹ́ pé alukur'an kíra ròdùnú ni àmọ́ ká àlùjànnà báyìí wọn lọ́wọ́ bá parí sí kalẹ̀ pẹ̀lú tó wá ṣe báyìí báyìí báyìí báyìí ẹni tó jẹ́ tálíkà láyé tí nǹkan lè fún tó dẹ̀ ń gbìyànjú àti gbó ti àṣẹ ọlọ́wọ́ bá yóò mọ wo wípé gbogbo akitiyan òun ìdúró ti ọ̀rọ̀ ọlọ́wọ́ bá òun òdìjá bá fẹ́ torí pé ti ọlọ́wọ́ bá òun ti parí sí kalẹ̀ fún ẹni tó bá dúró déédéé eléyìí eléyìí ó máa jẹ́ nǹkan tí ó máa jẹ́ ìró ìdùnnú fún un yóò máa mọ̀ wípé kí ni òun ò ní jíyà lọ́nà méjì òun ò ráyé kó jọ ṣùgbọ́n àti àmọ́ ń bẹ ẹni tó bá dúró déédéé eléyìí ó mú tapamọ́ tẹpamọ́ iṣẹ́ tí èrò ju lé ọlọ́run ọba so Al-Qur'an tá a bá kà á látòkè délẹ̀ láti fáti àdémẹ́k àá rí pé ìró ni ló jẹ́ fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba lọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala fi sọ pé innal ladhina qalu rabbuna Allah àwọn tán ní ọlọ́mọba Allah lọ́ba títí wa òun lẹni tó lẹ́tọ̀ọ́ pé ká máa képe ló lẹ́tọ̀ọ́ ká máa ṣèjọ́sí fún ló lẹ́tọ̀ọ́ ká máa gúnran fún innal ladhina qalu bí àwọn àṣẹ ẹ̀sìn òfin ẹ̀sìn ṣe ń dé ni wọ́n mú lò àwọn nǹkan tó yẹ ká máa ṣe wọ́n ṣe àwọn nǹkan tó yẹ jìnà sí wọ́n jìnà sí ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا àwọn màláìkò máa sọ̀kalẹ̀ nígbà tó máa fẹ́ jáde láyé ìpín Allah takhafu ẹ má bẹ̀rù wala tahzanu àwọn nǹkan tẹ́ fílẹ̀ láyé وابشروا بالجنة التي كنتم توعدون اما دونو بلوا الجنة تي اولون با نحن اولياؤكم في الحياة الدنيا وفي الآخرة اولا ما بيبلوي اولا ما بيبلوي لاي اولا ما بيبلوي تو بان جون بين ديال القيامة نحن اولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون ọlọ́wọ́ bó nìkan náà sọ fún ọ pé tẹ bá dé níwájú jẹ́ náà gbogbo nǹkan tó bá ti wù yín láti rí lẹ́ẹ̀mọ̀ rí ní tó wù yín jẹ lẹ́ẹ̀mọ̀ pé fún tí wọ́n lè máa mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ nùdúlà nínú àpò ìrọ̀hìm eléyìí jẹ́ ìtì ọlọ́wọ́ ọba tó fi ṣàlejò yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyà Qur'an tó sọ fún akẹ́ni tó bá dúró déédéé kọ́ra tó ṣe pé ẹnìyẹn ò ní nǹkan láyé ń bí ẹnìyẹn ní nǹkan tó ṣe tó ń pa àníjẹ́ láyé ń bí nínú àwọn nǹkan tó jẹ́ àǹfààní ayé tọ́wọ́rẹ̀ òtẹ̀tẹ́lẹ̀ tí ó bá jáde láyé àwọn màláíkà ma sọ fún wípé wa abshiru bil jannati allati kuntum tu'adun ẹ máa dùnnú mo lówó kò ní kí n rí aljanna yẹn nǹkan ẹyọ ọ̀kan náà téèyàn máa fi rí aljanna ẹni tí ó ṣiṣẹ́ dáadáa tó ṣe pé òun ló lówó jù láyé O rẹ̀ ní kò ní fi ra jẹ́nà tó bá rí john gbendal be wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ wípé gbogbo owó tó kójọ yìí ara rẹ̀ níbi ìyọ ọlọ́run ọba alóhun ṣe ti àti ara wọn ṣùgbọ́n ma bó máa bèèrè lọ́wọ́ rẹ̀ to ìgbà tó ń bẹ̀lá mo bèèrè ṣùgbọ́n kọ̀ ṣorí kunkun pẹ̀lú bákan náà wọ́tún lè rà bí ìkọ́mọ lùdà ẹni tó bá jẹ́ alágídí èèyàn tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́mọ wa yóò máa jẹ́ pé ìkìlọ̀ yà ní kò sọ́jọ́ pé méjì náà ló ń bẹnu alukur'an bọ́rọ̀ àjẹ́nà bó ṣe ń bẹnu alukur'an ìgbẹ́ tó bá ṣe bá yóò wà jẹ́nà bẹ́ẹ̀ náà lẹni tó bá ṣe ìkejì tírẹ́kì bẹ náà tó yóò wọná lọ́lọ́wọ́ fi ròyìn àwọn iná yẹn àwọn tó ń ṣọ́ bóò ló ṣe rí ìpele wo ni bóò ní yára ṣe rí kí yẹn máa jẹ́ mẹ́sẹ́jì fún àwọn tó ṣe wípé wọ́n ń ṣorí kunkun tí wọ́n fẹ́ juwọ́lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àwọn fẹ́lẹ̀ juwọ́lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba mẹ́sẹ́jì tí wọ́n náà ní pé ẹ máa bá lọ sọ ló jẹ́ pé méjèèjì náà ló ń bẹ àwọn abẹ́ẹ̀sì wọ́n ní èwo ló dáa jù ká máa sọ fún àwọn èèyàn ṣé mẹ́sẹ́jì pé àlùjànnà ìgbádùn báyìí báyìí ló máa bẹ fún àwọn èèyàn bí a ká máa fi ṣe wá àtijú ní àbí ìjẹníyà báyìí báyìí báyìí bẹ òun lẹ̀ka mọ̀ ṣe wá àfijù èyí tó tẹ̀wọ̀n náà ni wípé situation ló pèpè fún ẹlòmíì tẹ́ ẹ bá ń sọ jẹ́nà jẹ́nà fún kò ní kakún àbí tó bá rí pé kí ni tóun ò bá ṣe báyìí ìyà báyìí bẹ fún ìyà báyìí bẹ fún ni ó tó corporate ni ó tó máa ṣe dáadáa ẹlòmíì rẹ̀ tó bá ti gbọ́ pé ìyà báyìí bẹ ìyà báyìí bẹ òun lè fẹ́ sáńtì ẹ̀ so aljanna ń bẹ aljanna ń bẹ òun tí wọ́n máa fi ṣe wá àsìkò òun láti jẹ́ pé kí ni kí ọkàn rẹ̀ fà sí west islam torí pé tó játa jẹ́sì gangan òyìnbó làwọn èèyàn ṣe fẹ́sì lọ́wọ́ làwọn fẹ́sì àmọ́ sọ yí pé ẹni tó bá jẹ́ àfá ẹ̀ṣùgbà ní ọkùn náà fàfihàn náà ó mọ̀ jẹ́ tó ṣe pé tó bá wo àwọn èèyàn yóò wo kí ló lè fi bá wọn sọ̀rọ̀ tó lè fi kúlù wọn torí pé tó náà fẹ́ òun náà ní oríire wọn in fẹ́ òun ni kí wọ́n rí àjẹ́nà ọlọ́wọ́ wa so àfá àkọlẹni tó ṣe rí pé ó fẹ́ káwọn èèyàn wọ náà àfá rẹ̀ tó ṣe rí pé ó fẹ́ kí àwọn èèyàn ṣoríire wájú ọlọ́run ọba ṣùgbọ́n ẹlòmíì kẹ sọ̀rọ̀ iná fún olèlè fi rí músíbitọ̀ ọlọ́run ọba ẹlòmíì kẹ sọ̀rọ̀ aljanna fún olèlè fi rí músíbitọ̀ ọlọ́run ọba tó túnmọ̀ sí pé situation àwọn èèyàn ó máa yàtọ̀ síra wọn ṣùgbọ́n méjèèjì náà ní nǹkan tó ń bẹ nínú Islam àwọn ẹlòmíì ó ní tàwáfẹ́ pèèyàn sí ní islam ni ẹ má kọ ìwà àpàdé fún wọn ẹ̀fún wọn lẹ̀ lẹ́tọ́ ti dáwà ẹlòmíì nù èyí ń takò ẹ̀sìn a máa ń kọ̀wà àpàdé ni ìwà àbàjẹ́ tí ó bá ti bẹ́sìn mú àájí káwọn èèyàn mọ̀ pélé ní ó bẹ́sìn mú ṣùgbọ́n ní ṣáàmù pán aláṣẹ àwọn kaba ilẹ̀ ẹmọ́ ṣe ilé ìlú da ilé ìlú da ọ̀rọ̀ ìwà àbàjẹ́ ẹmọ́ mẹ́rin bá bẹ̀ tó wá yóò padà fi wà àbàjẹ́ rẹ̀ lẹ̀ tó bá ṣe pé báyẹn ni ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní sọ fún ànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ipé kó máa fọwọ́ bàjẹ́ ọlọ́run bó oníṣẹ́ bí lé àwọn èèyàn kan nítorí pé wọ́n ń kọ́ wà bàjẹ́ ọlọ́run ilé iná lẹ́dínà káfọ́rù min bani israel ní agbéjìnà sí lórí àwọn ànábì dáúdà àìsàlátù sàlám àti ànábì Ìsá àìsàlátù sàlám ọlọ́run subhanahu wa ta'ala ní zálìkà bí máa sọ wàkánù àtàdù ọlọ́run tó fà ní kí wọ́n ṣe lọ́wọ́ ọba wọ́n dẹ̀ kọjá àlà lórí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kánù láyẹ̀ tàná àwọn ń ṣe wọn ó gbé wọn jìnà sí ìkẹrẹ láti pàṣẹ ìwà àwọn kàbá yìí ló jẹ́ pé kálá àríwá bàjẹ́ káwá dákẹ́ lórí rẹ̀ ká mọ́kọ̀ ìyìn ò kì í ṣe iṣẹ́ àfà ìdí àkọwà bàjẹ́ bọ̀bọ́ làáṣe kọ̀wà bàjẹ́ eléyìí lẹ́sìn mi tún ní yóò lọ́tọ̀ so ìwà àbàjẹ́ tó fẹ́ kọ̀ yìí gbóòrò ṣe lè kọ́ tí nígbà tó bá fẹ́ tán in jùlọ ní ó ṣẹlẹ̀ ẹ̀sìn á ní mú sílẹ̀ tó wáyé pé ìwà àbàjẹ́ tó fẹ́ kọ̀ yìí tó bá kọ̀ náà nǹkan tí ó wọ́ sùdú lọ ní ó lápẹjú ẹ̀ka rákẹ́yìn ara àwọn èèyàn tó ṣe pé bóyá wọ́n mutí wọ́n fẹ́ kọ̀ fún wọn pé ká má mutí mọ́ ṣùgbọ́n tá àbá ti mutí mọ́ ẹbọ ni wọ́n mọ́ lọ ṣe ẹni tó mutí àlè yọkúrò ní ìsìláàmù ẹlẹ́ṣẹ̀ ni tó ṣe pé yóò jí àwọn wájú ọlọ́ọ̀bà tó lọ bá ṣàánú ẹ̀ lókù ṣùgbọ́n tó bá ṣẹbọ ọlọ́run bá ní ìnáwó man yushrik billah ẹ̀ tó bá ṣe bọ́ ọ̀pọ̀ kárẹ̀ mọ́ láwọ̀ àlìjẹ́nà àlìjẹ́nà òun ti ṣe léwọ̀ fún ọmọ àwọn òun náà níbi tí ó dé sínú náà ni so ẹni tó mú ti bàbá ní kó mọ́ mú tí wọ́n yóò bọ́ síbi ẹbọ ṣíṣe ni èyí ó filẹ̀ lórí ọtí tó mú tó wá ṣe pé tí ó padà lọ sí ni ṣùgbọ́n tó bá ṣe pé gbà kan abákọ tí mú mú fún ẹ̀ṣẹ̀ tó kéré sí yẹn ni ó ti mọ̀ ṣe ó bẹ́tà kó ṣe ní ká kọ̀ ọkùn kó bọ́ síbi ẹ̀ṣẹ̀ tó kéré bó ti ẹ̀jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń tá gbọ́rọ̀ jìnà sí ni ṣùgbọ́n látara àgbọ́yé báyàn ṣe ń pèkè sójú ọ̀nà ọlọ́wọ́ wa òun ni wípé a máa ń gbìyànjú àti gbàm tó burú jùlọ lọ́wọ́ èèyàn فالله سبحانه وتعالى فإنما يصرناه بلسانك لتبشر به المتقين القرآن أشرهم كما كما كا ṣùgbọ́n torí kó lè máa fi tún ní ìdùnnú àwọn tájú olùpáyọ̀ náà bá ló ń jẹ́ pé alkùránì kíra wá sí ni tàbáwò láti bí ọdún bí méjì láti mẹ́tàlá òun láti bá wọn sọ ìtumọ̀ alkùránì àṣìṣẹ́kọ́dá ìdájí ẹ̀mí tó túmọ̀ sí pé kí ni tíra ẹ̀kọ́ ni tíra kámú tó ń bẹ nú ẹ̀ lóní tíra ìfún ní òdùnú ni ṣùgbọ́n ká sọ kùránì di tíra tó ṣe wípé àwọn èèyàn onímọ̀ tó ń bẹ nú ẹ̀ lẹ́yìn wípé afẹ́wà sọ kùránì kalẹ̀ fún yín alájì alájá afẹ́ ni tíra tó ń sọ kalẹ̀ ni nítorí kí mú kábàdé bá bẹ́ẹ̀ ni tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó sọ òrìlítù bá ṣíra bí mùtẹ̀kì ó wọ́n fi fún ìró dùnú àwọn tán jí oòrùn fáyọ̀ ọlọ́run ọba bákan náà wọ́n tún rira bí qawman ludda kó máa fi ṣe ìkìlọ̀ ìyà fún àwọn tó ṣe wípé wọ́n jẹ́ alágídí èèyàn tí wọ́n jẹ́ ọ̀tá tí wọ́n fẹ́ gba òdodo so tọ́ pèèyàn ní tọ́ ní ẹni yìí ní lára àwọn lúdù ni láti àwọn tán le kókó wọ́n máa ń kókó lẹ́sìn ọlọ́wọ́ bá sọ nù áyà kan ó ní ọ̀nà náà ti máa yọ̀jú buka káwùlù fi hayà ti dúnìyà ọlọ́nà wọn bí ìbẹ̀ láyé ní oṣù pé tábà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa ń dùn wọ́n yóò ah, ṣe ẹ̀sìn yìí báyìí báyìí ló ṣe jẹ́ àwọn ṣe jẹ́nú ẹ̀ kìíní kan yìí nǹkan ní iṣu iṣu ni wípé kí láàrin ẹ̀ tó ń ṣe ṣe tó ń ṣe ṣe tó wà láì pẹ̀lú tánẹ́tì fọwọ́ agbámúwá ní àbí tó ń takò wọ́n bí wá sínú ẹ̀sìn yìí nǹkan ní iṣu in tó ń ṣe ṣọ́wà ìláì pẹ̀lú tó ń bẹ́nu al-Qur'an àbó tako tó ń bẹ́nu al ṣọ́wọ́ ìláì pẹ̀lú ìtànìtọ̀lá àtàlámọ́wá àbí ó tako ló jẹ́ pé islam ní islam kan náà ló ń islam tọ́lọ́ wọn bá sọ tánàbì sọ ẹni tí tó wá ti yàtọ̀ sí kálukú fẹ́ ṣe ti ẹ̀ ní agbọ́dọ̀ ṣe islam bá nàbì ṣe mú wá bọ́lọ̀ wọn bá ṣe fi rárẹ̀ sọ̀lá àtàlámọ́ ẹ ó yẹ kí káwa náà wá wò ó kárí define islam títí ẹ ló fẹ́ ṣe wò ìtọ́lọ̀ fún ránà Muhammad sallallahu alaihi wasallam rí ìfáyẹ̀ torí gbọ́ ọlọ́run bá ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ni mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún yín sọ ẹ̀ka yọ àwọn kankan kúrò ń bẹ́ẹ̀ ẹ̀ka ti tiẹ̀ ló fẹ́ ṣe ìkìlẹ̀ yà fún àwọn tí wọ́n jẹ́ alágídí èèyàn tí wọ́n jẹ́ ọ̀tá islam ló fi jẹ́ pé alkùrán méjèèjì náà ló ń adrẹ́s anábọ̀wá muhammad ọlọ́pàá nígbà tó rán sàádé méjì lọ sí ìlú yemen òjíṣẹ́ ọlọ́pàá muhammad ọlọ́pàá kó sọ fún wa ó ní yá síra wà látọ̀ àṣírà ẹmú nǹkan rọ̀ fáwọn èèyàn ẹmọ́ fún nǹkan nira fún àwọn èèyàn èmú nǹkan nira fáwọn èèyàn ni wípé ká máa sọ tẹ́sí sọ ìdí ẹ̀sìn ò sọ ká máa sọ fáwọn èèyàn kò ṣe yí pé tara láwọn fi ṣẹ̀sìn ẹlòmíì lónìí yóò lòun láníyàn tó dáa ṣùgbọ́n tẹ́ bá bó ṣe ń tara yìí àwọn nǹkan tẹ́sí ò sọ tẹ́ bá béèrè rẹ̀ pé lẹ́yìn tó sọ ìbò lówó àwọn alukóran bó lówó àwọn sunna ani ní àwọn musulmi agbọ́dọ̀ ṣe kí nínú ẹ̀yà gan ìtara náà gbogbo ẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ fún àwọn tàbí méjì pé yàtíra lílọlẹ̀ ń lọ yẹn ẹ̀mú nǹkan rọ̀ fáwọn èèyàn dàbí bí mo ṣe gbé fún yín ẹgbẹ́ fún àwọn èèyàn wàrà tó àṣírà ẹmọ mú jìnà sí bí ẹni tó ń ṣe wá àti ṣe gbọ́dọ̀ mọ́ òun wá àti gbogbo ìgbògbọ́rọ̀ jẹ́ tó kí a ẹwọ náà ẹ ṣe kìí tuntun ẹwà jẹ́nà náà bẹnu alukur'an sọ yìí fún àwọn èèyàn náà ẹlòmí ò gbà yẹn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ alágídí èèyàn tó ṣe fún wọn jẹ́ ẹni tí ò fẹ́ juwọ́lẹ̀ fún òdodo irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn nídìí líle díẹ̀ ọlọ́run wà látúnṣe àti alẹ́kìtàbí ìlàbí lẹ́bí àpá ọlọ́run yà tó bá dìde ìtìgbẹ̀ fún tíra ṣíwájú ẹ̀dínkù jẹ́ lọ́nà tó dáa jùlọ ìlà lẹ́rí náà bọ́lá mi nù àwọn alábòsí mu ọlọ́kù àwọn tó ṣe pé àwọn ti parí já pé kò sí tó jọ àwọn ọmọ òkú tiẹ̀ náà ni irú àwọn ẹ̀bẹ́ àwọn nídìí líle díẹ̀ ṣùgbọ́n omi kìyàn lákọ̀ọ́kọ́ àkówọ náà bá ti ń sọ̀rọ̀ tútù fún pé ó lè fa sínú ẹ̀sìn anẹ́sọ̀ láàrín tó fún àlè rọ̀dà láwọn àánú kọ́ẹ̀rù lẹ́ka mi mú lè náà olóore fún ẹjú àwọn ràkúnmí pupa pupa lọ ẹni tó wá ń gbọ́ ràkúnmí pupa ń gbà yẹn àbó ní wọn ní ọrọ̀ bí ẹni tó ní àwọn ọba ẹni sábà bí fi èèyàn kan mẹ́nà ó so òdùnú ni bákan náà ó di olùkìlọ̀yà fún àwọn alágídí àwọn èèyàn táà fẹ́ so ìpìlẹ̀ òun ni káwọ́ fún àwọn èèyàn kápẹ́ àwọn èèyàn síbi dáadáa ọlọ́run subhanahu wa ta'ala ni wa kam ahlakna qablahum min qarnin almuhisu minhum ahadin aw tasma'u lahum rikba ọlọ́run ni àmọ́ iye àwọn táwọn ọlọ́run ọba ti parun náà àwọn tán síwájú wọn almuhisu minhum ahadin ìjọ òfin èèyàn kankan wọn kó ṣe àbótí ẹni gbóhùn kẹ́lẹ́kẹ́lẹ́ ìkànnù wọn torí bí àwọn ọlọ́wọ́ bá apá wọn hun ní àfìyà jẹ wọn ti jíjẹ olóòjẹ́ pé tó wá ka súra al-Qur'an Karim ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ bóun ṣe pa àwọn ìjọ Samud àwọn ìjọ Samudawa bákan náà àwọn ìjọ Ad bóun ọlọ́wọ́ bá ṣe pa wọn tó ṣe wípé òun ní kí atẹ́gùn kó máa gbé àwọn àmì ọlọ́wọ́ bá pa wọn pẹ̀lú ariwo tí wọ́n gbọ́ra wọn kálukú kan wúra wọn báyìí ní etí gbogbo wọn ti di ariwo ń wọnú etí wọn àwọn nǹkan ọlọ́wọ́ bá fi atẹ́gùn pa wọn ọlọ́run ní ṣe òfin ilẹ̀ ní bọ́dì inú ọgbó ṣe ẹ̀jú tó sí tó ló jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ wọn ara wa lórí ilẹ̀ yìí ẹlòmíràn láwọn ti dìvẹ́lọ́pù nínú tẹkinọ́lọ́jì tẹkinọ́lọ́jì tẹ dìvẹ́lọ́pù ní láàárín ìṣẹ́jú kan ọlọ́run bá lọ́jọ́ pé èèyàn ó sì máa orin èèyàn máa ṣe mà lóde àmà jẹ́ nǹkan tí ó máa yàyàn lẹ́nu àwọn aláwọ̀ develop technology iná lè bẹ́yọ ní ìlú tó jẹ́ the most developed eh, country in the world tí ó dẹ̀ pa àmọ́ iye èèyàn rún ó ń ṣe pé iná èèyàn kan dáná iná wá bẹ́yọ kọ́ àti ti di ó dẹ̀ gbóná ní iná dẹ̀ ṣẹyọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ nílì kankan ṣe sí ọ̀sùn tó bá tó bá àmọye property jẹ́ tó ṣe pé yóò sọ bẹ̀ di koríko ẹ máa ń rántí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ nípa àwọn ìjọ tó ṣíwájú bóun ṣe pa lọ́rùn bẹ́ẹ̀ náà lórí jẹ́ títomi lọ́wọ́ fi jẹ àwọn èèyàn ní àpá mi tí ó yóò kàn yà fún oṣòfò ẹ̀yí gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè ti pàkíyèsí wa sí ní pé tí ọrọ̀ máa fẹ́ fi àjẹ wá ní kò sí ẹni tó lè dádúró lẹ́kàlùkù agbọ̀rọ̀ fi yẹ pẹ̀rẹ̀ rẹ̀ wájú ọlọ́mọba bákan náà ká yẹpẹrẹ ara wa ní yẹpẹrẹ tá a lè yẹpẹrẹ ara wa fún ẹnì kankan àfi ọlọ́wọ́ bá subhanahu ibi tí ọlọ́wọ́ bá ń pè wá lọ nìyí abẹ́lọ́wọ́ bá subhanahu àwọn ẹ̀kọ́ tí a kún mú súra yìí láti ìpìlẹ̀ rẹ̀ dé òpin rẹ̀ kọlọmọ subhanahu wa ta'ala kò fi ṣe àtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa ẹrù ẹlẹ́ṣẹ̀ ní ẹnì kọ̀ọ̀kan wa kọlọmọ subhanahu wa ta'ala kò ṣàmójúkúrú fún wa kò ṣe àtúnṣe wa kò fi ẹsẹ̀ wa rẹ̀ lẹ̀sùn ọ̀nà rẹ̀ wa نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adọ́pẹ́kún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala náà ìbéèrè òní pé ṣé ẹni tí ó jẹ́ ọba pàtàkì lọ wọ́n mẹ́ṣọ́nù orúkọ náà ẹni tí ó bá ṣe nǹkan tó jẹ́ nǹkan kìfèrí tó hàn kìfèrí náà ni wọ́n yàn bẹ́ẹ̀ tó bá yẹ pé nǹkan kìfèrí tó hàn ni àwọn kan mí bẹ tó ṣe pé ó rújú téèyàn lè tètè mà ṣùgbọ́n nǹkan tó bá hàn ní sòyẹn bẹ́ẹ̀ lòpin kébèrè yìí ìyẹn ní kò ṣe kìfèrí wájú ọlọ́wọ́n ọba so àwọn nǹkan tó jẹ́ nǹkan tí a mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ní iṣẹ́ kìfìrí ni wọ́n so ẹni tó bá ti lọ ṣe kìfìrí náà nírú èèyàn bẹ́ẹ̀ so Allahu a'lam Bẹ́ẹ̀ni. Ó Kábàtí wọ́n fi ṣe jáàmù àti lọ́sí ìṣẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́ba kó ṣàánà. Kò ń ṣe nǹkan tí èèyàn ń fẹ́ lójú, kó dẹ̀ ń ṣe nǹkan tí a sọ pé bí èèyàn ń tara fún ìyàbé èèyàn ń ẹgbẹ́ wá ṣe nǹkan tó jẹ́ nǹkan kèfèrí tó hàn kò lórúkọ méjì kèfèrí Àwọn èèyàn pé wọn pé to change the condition wájú ọlọ́run wa subhanahu wa ta'ala so ẹni tó ṣe ipò wá tó lọ ń sọ ipé òun fẹ́ mọ́ gbìjà irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ náà ní pọ́blẹ́mù wájú ọlọ́run wa ìdájọ́ kan náà ló mọ̀ bẹ fún wọn ìdájọ́ kan ló mọ̀ bẹ fún wọn so báyìí o túmọ̀ sí pé kí a máa lọ káàkiri lọ́sọ̀gbókè lágbẹ́lábá ìtìfèrí ni lágbẹ́lábá ìtìfèrí ni torí pé kò sí àǹfààní tí èèyàn fẹ́ rí ń bẹ lára hikman tí ẹ̀mọ́ fi ń ṣe dáwà òun náà ni ilé tí a sọ ìyẹn lè mọ̀ pé kéferí lẹ́yìn kan ṣùgbọ́n tí ẹ̀yàn bá sọ pé kéferí ni ó lè bí àmọ́ iye àwọn nǹkan ní ilẹ̀ ní àwùjọ ṣerú yẹn nìyẹn lè dákẹ́ ṣùgbọ́n ní ọkàn yẹn ní ìyẹn mọ̀ pé ẹni yìí ni confirmed ṣùgbọ́n sísọ aburú tí ó jáde ń bẹ́ ó lè ṣe kí ni yóò burú ju ń ta fẹ́ correct lọ ṣeré bí àpèjúwe tí mo mú wá ní sàmọ́yé olórí ìlú káàkiri káàkiri àgbáyé tó ṣe pé ẹlòmí ń pèrè ní mùsùlùmí ṣùgbọ́n ti di kékeré ṣùgbọ́n kò sí bẹ́nẹ́fìtì kan bẹ níbi pé kí ẹ sọ wípé lágbájá ọmọ lágbájá ní kèfèrè ni àbútẹ́ ìwà tún invite nǹkan ní tó aburú ńláńlá tí ó tún jù yẹn lọ so ẹ̀sìn Islam ni ẹ̀sìn ah, ètò ni so ṣùgbọ́n in tí ó sì tàbí ṣùgbọ́n bẹ́ ẹni tó gbẹ tó bá ṣe nǹkan kìfìrí tó fojú hàn kìfìrí lulu èèyàn bẹ́ẹ̀ so bí a ń bọ àwọn nǹkan tí wọ́n dárúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí wọ́n máa ń ṣe táwọn gan fún ẹni tó ń ṣe gan fún rẹ̀ yóò ti máa wò pé ah, ṣé mùsùlùmí sì lè di kó juwọ́lẹ̀ fúnra àwọn nǹkan báyìí Allah subhanahu wa ta'ala ni man kafara billahi min ba'di imanihi gbogbo ẹni tó bá ṣe kèfèrí lẹ́yìn ìgbà tó ti pèrè ní mùmínì illa man ukriya wa qalbu mutma'in bil iman yàtọ̀ fún ẹni tó ṣe pé wọ́n jẹ́ pápá wọn pa tí ó bá sọ ọ̀rọ̀ kèfèrí àbí tí ó bá ṣe nǹkan yẹn wa qalbu mutma'in bil ọkàn tí rẹ̀ ni ó balẹ̀ fún imani Allah ni walakin man shara bil ṣùgbọ́n ẹni tó ṣe pé ọkàn rẹ̀ ní ohun yọ sí kéfè ìtàn ṣe òun náà pé àṣàlélé ìyẹ nǹkan kàmọ́ra fàálẹ́ ìzọ́rọ̀bùn aláìwà lọ màádábùn ṣẹ́rìtì ọlọ́run ní ìyá tó lágbára yóò máa bẹ fún wọn ìyẹ ẹlẹ́tẹ̀ lórí yóò máa bẹ fún wọn ọlọ́run subhanahu wa ta'ala ní zálìkà bí annu mustahabu alhayata duniya lal akhira ọlọ́run anna la la hadith kumal kafirin ọlọ́wọ́ bòrè ní kí mọ̀nà àwọn tí wọ́n jẹ́ kéfèrí ọlọ́wọ́ àná. àbọ̀ wá sọ pé èèyàn fọ̀rọ̀ sọ̀rọ̀ ní kéfèrí pé pé ó jẹ́ pé ó jẹ́ òkúta sí ọlọ́run ní padà wọ́n ní àwọn oníṣòwò náà fọ́ èèyàn fọ̀rọ̀ sọ̀rọ̀ ní kéfèrí ìjẹ́ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ wípé ká mọ̀ pé èèyàn kéfèrí òun ni ẹni tó ṣe wípé abá wípé ó jẹ́ mùsùlùmí tí òun ṣe kó ṣe nǹkan kéfèrí tó clear nísìn kí ọmọ ìyá méjì kankan fún ma nígbà àkójídé kéferì islam discourage wa láti máa sáré péyàn ní kéferì anẹ́sọ́lá àtàlámí ẹni tó bá fi ọmọ ìyá rẹ̀ ní kéferì tẹ́ni ò bá rí bẹ́ẹ̀ nǹkan yẹn padà wá sórí tiẹ̀ so ló jẹ́ pé ìṣọ́ lára ìkìlọ̀ fúnni níbi ìtarímọ̀ pé ń kéferì bọ́tẹ́ tí kéferì rẹ̀ bá clear tí òun ṣe nǹkan táwọn èèyàn ṣe ń jiyàn lé lórí lórí pé ṣe ń ṣe kìfìrí níṣẹ́ yà bí kò ń ṣiṣẹ́ yìí àbíṣẹ́ yìí ń ṣiṣẹ́ kìfìrí ìwé èèyàn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ then ipe ènìyàn lè change case ní ìtúni ìtẹ́múdáre òun ni wípé kápọ̀ wípé lágbájá ọmọ lágbájá òun wọ̀ ọ̀nà ni tí ó burú jù torí pé ni a lè sọ pé yóò padà bẹ̀sìn ẹni tó jẹ́ kèfèrí gángan a lè sọ ó lè padà gba tí ó dẹ̀ ní wọ́n náà mọ́ bàbá rẹ̀ tí wọ́n pé yóò wọ́n náà yẹn ni tó a sọ nǹkan tá mọ̀ ń pa ènìyàn ṣùgbọ́n a lè sọ pé ẹni tó bá kún kéfè rí yóò wọ́n náà méjèèjì yẹn lọ pọ̀ ẹni tó bá kún kéfè rí yóò wọ́n náà ẹni tó bá fi lè ṣe lọ́wọ́n bá yóò wọ́n ṣùgbọ́n ìwọ lágbẹ́jọ́ ọmọ lágbẹ́jọ́ àdínà ló ń lọ o mọ̀ bóyá yóò padà túbá níbi ẹ̀ṣẹ̀ tí ó kó sí àbí kò ní túbá o mọ̀ bóyá yóò padà gba ìsìláàmù àbí kò ní padà gba islam so ìmọ̀ sọ fún yẹn pé ó wọná nǹkan tí a ní láti avoid ni ṣùgbọ́n ìgbókè kèfèrí lágbájá tó bá jẹ́ kèfèrí ni kèfèrí náà ni tí ẹ̀ ní ẹ̀bá ti clear ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí islam sọ wa lára láti sáré máa sì ní kèfèrí tó ń tí ó mú wa fi èèyàn ti sí kèfèrí ó wọ̀rọ̀ jẹ́ pé ó ti ṣe nǹkan tí ó clear wípé àwọn kèfèrí ni wọ́n máa ń ṣerú nǹkan báyìí tó yẹ kó dẹ̀ gbé ọkọ̀ ní islam so a lè yọ̀yàn kúrò ní islam bó ṣe wùwá a lè yọ̀yàn kúrò ní islam bó ṣe ọlọ́run ò fún wa níyẹn tí ká yọ̀yàn kúrò ẹn tó bá wù ní máa yọ kúrò ní islam ẹn tó bá rẹ̀ wù ní máa ti bọ̀ nǹkan àti kéèyàn jẹ́ tó tako nǹkan tó Thank you náà alhamdulillah salatu wasalam náà mẹ́rin tí wọ́n pè ní almasi ìdájá kánúfà aláfẹ́ sọ fún wa pé yóò wà ní ìparí ayé kí wọ́n bí ẹni yẹn ní àbí yóká ìmáṣìlì àrí hadí tó sọ fún wa pé wọ́n ó bí ìpé lágbájá ọmọ lágbájá ní ó bí ìtàn sọ fún wa ní pé yóò jáde so eré abẹ́ ní táàbù mọ̀mọ̀ náà nù táàbù mọ̀mọ̀ ṣe fẹ́ máa lọ wádìí pé ṣé wọ́n bí ni tó bá bí orúkọ olè àrẹ asọ́ ńgbà tán bá sọ tán bá bí ẹkìní kan eléyìí lára àwọn nǹkan tí ó yẹ ta wádìí pẹ̀ àwọn ẹ̀yàn máa pẹ̀ ṣùgbọ́n kò sí ìmọ̀ ń bẹ̀ yẹn àrọ́jù so láti sọ fún pa àwọn àtàbùkà ìtọ́lọ̀ wọn bá sọ ń pa wọn fún wa ibi tá a dúró náà nù ṣùgbọ́n ẹni tó bá fi àtọ̀ sí méjèèjì ní àwọn ìkàrùkù kan lu ọpọlọ láti lè fi sọ̀rọ̀ ni so ọpọlọ rẹ̀ ní kò ní plate nínú ẹ̀sìn so ju wípé a lu ọpọlọ wa láti fi ṣe àwọn kankan ṣùgbọ́n pé tí ọpọlọ láti mọ gbé òfin kalẹ̀ láti mọ gbé ìtàn tó yẹ káwọn èèyàn gbà kalẹ̀ Islam ò fi àyè lé ilẹ̀ so ló jẹ́ pé anẹ́sọ́ lásán sọ fún wa pé yóò jáde ṣe èyàn kan bí ní àbí báwo ni ó ṣe jáde ní dítẹ́sì àrẹ́sọ́lá àtàmù sọ̀rọ̀ nǹkan so ká الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا إله إلا